الله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان سيدنا محمدا عبده ورسوله اللهم صل وسلم وبارك عليه وعلى آله وأصحابه وأزواجه وذرياته والتابعين له بإحسان إلى يوم الدين وبعد السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أنا أخبركم ولا أبا الحمد لله أبتي جدير الله سنة قد تقدم láì ní jẹ́ni lẹ́yìn tó ṣe pé àgbàdo àwọn bá ti bẹ̀rẹ̀ òun ni àdúgbàdé láì ní wọ́n tẹ̀wé ìlú wáyé ọba tó ló kọjá fẹ́ràn برحمته يا ارحم الراحمين lánàá a ní lérò pé bóyá lọ́la ó tún máa ń kú ìlú bóyá lọ́la ní kò sí ìlú ọwọ́ lọ́dún ni ọ̀túnla ní Yorùbá jẹ́ àmọ́ ní lẹ́tọ̀ọ́ adékòó ó lè kó ìlú ọ̀tún máa náà wọ̀ kàwé bí ló ti tọ́ mo ní lẹ́tọ̀ aláwọ̀rẹ́ pẹ̀lú bí mo ti láwọ̀ yìí mo ní lẹ́tọ̀ ní àwọ̀rẹ́ láwọ̀ mẹ́wàá sí méjìlá tí wọ́n wá yá mi tó àdéhùn á parí ẹ̀yẹ ọ̀sán la. Tí wọ́n ti wá yá àdéhùn tọ̀ táwọn àwọn ọmọ wa ti dé ó sì ti títà kára yòókù ẹgbẹ́ yà kó ti ọ̀rọ̀ sọ̀rọ̀ ìgbà kó parí o adájọ́ yọ sọ̀rọ̀ ìgbà tó ọ̀rọ̀ ìgbà kó ti ọ̀rọ̀ sọ̀rọ̀ ní ọ̀rọ̀ yìí. Aya ti akabra wa lánàá, ó náà ní aya ẹlẹ́yìn ìdílé ọgọ́fà sí aya ọgọ́fà. Níbi tí ọlọ́run ọba sàlàyé fún wa tó fi ń kọ̀ fún wa tó ń sọ ní ìwọ̀ bí mi àti ẹni pé ká má mú ọ̀rẹ́ àyò náà sí ti ẹni sùn wa ká má orí sùn nínú àwọn tí ń sùn wa tó sì sọ̀rọ̀ fún wa tọ́lọ́ bá ti sọ fún ká bá ti ga àbí kọ́ bá ti ká ti ga tí ò bá pọ̀ ní ẹ̀fọ́ wa òun lọ́mọ àti tó torí ẹ̀ sí òun lọ́mọ àti tó torí ẹ̀ sọ̀rọ̀ yìí. látọ̀júwe tó tún wá ẹgbẹ́ mi kí bàbá sọ fún wa yín pé lọ́sẹ̀ ìjọba ìfọ̀n wa tó tẹ̀ bá sọ sí ẹgbẹ́ torí ẹ̀ sí ìdí sí ìbẹ̀ bá sọ ní ẹni tó nítorí ẹ̀ má sí. Bọ́lá ti ẹ̀ béèrè pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ tí wọ́n bá sọ tàbí ìwà ní ma. Akáláńdé yìí tí ó pẹ̀lẹ́ tó kúrò ní ojú ìwà lápá rẹ̀ nílẹ̀ àká ìlú tí wọ́n ti ké ṣe yẹn tí kò lẹ́kọ̀ọ́ nù. Tí wàá ti lẹ́kọ̀ọ́ nù ọ̀rẹ́ kọ́ kan náà ọ̀rẹ́ tó mọ́ lójú àkókò wọn kò wá kéré sí ọ̀rọ̀ àyẹ̀wòlá tó pé ní òfin ẹ̀sìn wa ní pé ọlọ́run ló kọ́ wá láti ẹ̀sìn kan àyẹ̀wò tó fi pé nítorí mọ́tà àǹfààní ìwà tó wà bẹ́ẹ̀ náà lọ́wọ́ tó fi ti tẹ̀wá yìí. kò sí máa ń bẹ́ẹ̀ jìnnà sí tẹ̀wá yẹn má ti o àyẹ̀wò tó kó yà kó tó wà bẹ́ẹ̀ tó o ní ìwà tó yà má tó. àwọn ọ̀rọ̀ náà gẹ́gẹ́ bí a ti sàlàyé rẹ̀ fún wa lánàá àbáwa ìmáàmù àdìbàtọ̀ yìí nínú ọ̀bẹ̀ sí ìlú wa àwọn náà sàlàyé fún wa nípa àyà yìí pápá jùlọ lẹ́yìn tó ti wípé ọ̀rọ̀ lọ́pọ̀ dáadáa láti sọ̀tọ́ dámárá nígbà náà àwọn júù wọ́n láti sọ̀tọ́ dámárá láàrin ara wọn kí ló sì fa sábàbí àsìkò náà òun ni wípé àwọn ọmọdé kẹ́ẹ̀dí wọ́n wà láàrin wọn kó ẹbí ni wọ́n ẹ̀rọ ìgbà wọ̀ sọ ìdókáwọ́ tó kọ̀ ọ̀dọ́ ìlú wa ó dà ṣùgbọ́n èròjà ti bàbá kuma má kó má dáadáa. kẹ́tẹ́kẹ́ èròjà ti bàbá tó má kọ́má tó iṣẹ́ jọ tà wọ́n pọ̀ ìjọ pé ládùúgbò jọ tà wọ́n pọ̀. ẹni tó lẹ́nu iṣẹ́ ẹ̀jọ̀ ládùúgbò ọ̀rọ̀. pẹ̀lú eléyìí òun ni wípé òun òun wo èyí ó pẹ̀lú àwọn ọ̀dọ́ wájú fìlà àwọn kàlẹ̀ tó fìlà fìlà ẹ̀rù láyà ìyá àwọn kàlẹ̀ wípé bísí òkúri ẹjọ kéwù ẹjọ ní àfikọ́ alábàágbé àbí ẹsìnjọ wọnyàn papọ̀ àbúrò lọ́jọ́ dàí pọ̀ ibi iṣẹ́ lọ́jọ́ dàí pọ̀ gbogbo ọ̀nà bí ìjàpá kọ ibi ọdún gbọdọ̀ tó wáyé o ẹ má jọ jẹ tuntun pé ẹni tí ìṣẹ̀lẹ̀ ti yé ní ọwọ́ àjẹkù yóò sùn yé tí wọn lọ gbà pé ìgbésí ayé yìí pàápàá jùlọ ní ìlú tí wọn kú papọ̀ mọ́ ẹ̀sìn láyé àwọn sọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ ìlànà ìṣẹ̀lẹ̀ ọ̀rọ̀ ìṣẹ̀lẹ̀ ọ̀rọ̀ ìṣẹ̀lẹ̀ يا أيها الذين آمنوا لا تتخذوا بطانة wọ́n sọ pé wọ́n rò pé èèyàn dáadáa ni wọ́n wọ́n sọ pé mùnàbìsí ni wọ́n. ودرك الشقاء وسوء القضاء وشماتة الأعداء أي أنا يعني يقولون àwọn tí wọn ní ìjọ ìlẹ̀bà náà àtàkùn àtàwọn òṣàbíbẹ̀ wọ́n tún ní ìlẹ̀kọ̀tọ̀ kádàrà bú ọlọ́run mẹ́ta orúkọ lébi lórí abẹ́rẹ́ ẹ̀ní àwọn olùkọ́ من جان البلاء ونفس الشقاء àti bọ̀tàbù tọ́rọ̀ ẹ̀yìn máa wá fi ìjìlá dáradá àdébìnrin sọ́mi bẹ́ẹ̀ wà tó ilẹ̀ kọ̀dá kádàrà bú wọ́n tó kò lébi lórí wọ́n ṣe máa ń kásẹ̀ àdá ẹ̀yìn ọ̀tá ẹ̀yìn ọ̀tá ọlọ́dà mi bẹ́ẹ̀ àdébìnrin àwọn àdébìnrin lọ́wọ́ púpọ̀ wọ́n ti síbi òun náà ní kó ṣe wípé ẹni tí wọ́n rí gẹ́gẹ́ bí ọ̀rẹ́ ẹni tí wọ́n rí gẹ́gẹ́ bí alábàáṣe ẹni tí wọ́n lè yàn láàyò ọ̀rẹ́ tó ti jẹ́ wípé wọ́n fojú sí ọ̀rẹ́ ọ̀tá ni wọ́n. rọ̀jí kó. ìmáàmù àlùbáwáwí gbogbo ìmọ̀ràn tí ọ̀gá bá nílì rẹ wú òní wọn kọ́ gbogbo wà. gbogbo àwọn tí àwọn àwọn ìdílé káwọn kó wọ wa àti gbogbo àwọn tó kú wọ àwọn ìdílé tó jẹ kó wọ káwọn kó wọ tí a lè yí ẹhẹn ẹgbẹ́ wọlé wọn ni tí àwọn àwọn ìdílé káwọn kó wọ wa àtàwọn tó ti jẹ tí a lè yí ìdílé káwọn kó wọ ẹ̀wọ̀ lọ́dọ̀ táwọn àwọn tí báwọn ti tún gbogbo ẹlẹ́ tí wọ́n bẹ̀rẹ̀ sí tẹ̀ sí o èwo ni tí àwọn àwọn ìdílé owó ni kátó ọ̀gbọ́n ní fámìlì yìí kúrò àwọn bẹ̀rẹ̀ sí tẹ̀ sí wọn ní kálọ́kọ́ fi tí àwọn àgbọ̀lọ́gbọ́ jà. lọ́wọ́ ẹgbẹ́ alẹ́ yìí ẹgbẹ́ àkàyẹ tí wọ́n ń tẹ àwọn ọ̀tọ́ bá sí ọ̀nà fámìlì yìí tí alẹ́ yìí wọ́n lò ó wọ̀ wọ́n lò ó wọn wà ní wọn kú wọn. Ìdí ṣé wọ́n ti ta kúrú tẹ̀lé fámìlì kan? Àwọn òkú tẹ̀lé fẹ́ẹ̀lì kan ní fámìlì tó lè lè tẹ̀lé. Tààrà ń bẹ̀ fún wọn jọ. Yóò ti tẹ̀lé rí. Wọ́n lè mọ́ kọ́ra ọ̀lẹ́ mọ́ mà. Ó ti lé mà. Báyìí tẹ̀lé náà nìyàwó. Báyìí tẹ̀lé náà nìyẹn. èyí ń máa fẹ́ láì fẹ́ fún ọkọ̀ ẹ̀dá ìlú wọn wá lọ́dọ̀ bẹ́ẹ̀ wọn. ẹ bí wọn bí sùn ara wọn lẹ́nu. sábà níyàtọ̀ lẹ̀lẹ̀ bàrẹ̀ ní láàbùdà àìrọ̀ gbọ́wọ́. wàtọ́kùnà wà ẹ má wọ wàdà wa ìtàgé lásán. wàhálà o kéèyàn tó lè ronú olùgbà wà nínú táwọn ẹ̀yà ìdẹ́nu wà lọ. bákan náà wùláyàtò la ìtàhálà lè láàbì tẹ̀fẹ́ ìmọ̀tọ́rẹ́ àdúrà wàtàjà ń tó wùwé àkọ́tọ́ ìrànlọ́wọ́ aláwọ̀ tó wà fẹ́rú látara. àmàlẹ́ aburú tó lè ṣẹlẹ̀ sí àti ìgbé ìrìnà sí àwọn ewu eléyìí oríṣi tó lè máa ṣẹlẹ̀. bákan náà sákó ọmọ ìta alábẹ̀lẹ̀ ahmed bí àwọn amẹ́ríkì wá ti nàbìlẹ̀ wáyé ìpáyà ọ̀nà pẹ̀lú pé ọmọ àtúntẹ́tọ̀ àwọn àtẹ́tọ́nà pàápẹ́ ẹ̀sìn báyìí ẹ̀sìn báyìí àti ìjìnà sí àwọn akẹ́tọ́nà ọba àlejò aláàdéká jìnà sí dé ní ẹ̀ wọ́n ní ká lọ́mọ pé ìyẹn ni ṣú irú rẹ̀ wáyé ọpẹ́ tó pọn dandan alàlà ẹbí lórí ẹrú kọ̀ọ̀kan àwọn kókó mẹ́rin ẹni yóò máa jẹ jáde nínú àwọn ayé ọ̀hún ibi tó lọ bá fún àgbà láàyè ọlọ́ọ̀bá bá àlekọ́ láǹkọ̀ọ́ pé ọ̀hún ti tọ́jú ọ̀sán mi náà àlekọ́ tó bá wúlò ìlú ọ̀hún nídìí náà ọ̀pọ̀. ìyẹn làbá ìmọ̀rún àlùbágáwí ni wọ́n ti wá sọ kókò lọ ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ jọ náà. àtùkù wọn láti pé tó súnmọ́ níbi ìparí fúlàyé náà àtàwọn ọ̀rọ̀ bẹ́ẹ̀ ọ̀rọ̀ olùkú kù ní sọ. mùsùlùmí tí wọ́n fẹ́ wá ká àtẹ́bì máa ìlú Madina láti wá jẹun tí wọ́n fẹ́ wá ká àtẹ́bì ìlú Madina àwọn àwọn ọmọ àwọn àwọn tó kù nígbà tó lè fún wọn. gbogbo àwọn ìṣẹ̀lẹ̀ wọ̀nyí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀bẹ ẹ̀sìn wọ́n máa ní gẹ́gẹ́ bí wípé wọ́n sọ̀rọ̀ tí wọ́n jagun ní Islam jagun ní Islam tí wọ́n fẹ́ wọ́n jagun ètò pọ̀ jù lóun ní Islam àwọn mùsùlùmí àti bẹ́ẹ̀dì ara wa ní kí kókó àti pààrọ̀ kókó bá wọn. ètò wọn tó yẹ wọn fẹ́ wá kó kùjà wa láti bẹ́ẹ̀dì ara wa. àwọn mùsùlùmí kóòtù àwọn ti wà láàyè wọn tí wọ́n fẹ́ẹ́ retí mùsùlùmí bẹ̀ tí wọ́n ti kó mu wájọ́ náà àwọn ti jáde lọ sáàyè náà láti lọ bá làwọn bá yàwọn àgbẹ̀ àdúgbò abẹ́. فلما سمع رسول الله صلى الله عليه وسلم من نزوله فكان يقال ويقول آه يمثل لكم أمة أمة أمة عليه استشار أصحابه الذي وقع وقع عليه وقع الله أما مشركون أما ẹlẹ́kọ̀ọ́ àwọn ìbéèrè wọ́n bá ti ṣe kẹ́lẹ́ wọ́n bá ti múra kálẹ̀ fẹ́ẹ̀mẹ̀ tí wọ́n wá sáwà mẹ́lẹ̀ ẹ wá wò táwọn ọlọ́mọ sọ̀rọ̀ àbúláì fún àbájú fún ìsàlẹ̀ òru tó yẹ pé àwọn ọ̀kẹ́ torí ó kéde ẹni níta tó wá bà òun lẹ́nu lé eléyìí náà kọ́ àtúntò sí àwọn ọlọ́jà mi ìfúra tí ó fúra yẹn yọ ni o yóò sì máa fúra lórí lọ ìwà láì olóòtú ẹlẹ́dàá yìí bàbá ìbùdó sọ sọ̀rọ̀ yẹn àwọn ti di pé alẹ́bí ìtọ́sọ̀ yẹn o ọ̀kọ́lá òkúrú wa ìfọ̀rọ̀ wa wà lóṣù dà ọ̀kọ́lá bá gba sáàbù yá òṣù wa ó rúdú ìlà ìlà àti ìlà àkọ́lá láyà àwọn ọ̀rẹ́ àná dúbàdà àìmọ̀ lójú ọdún náà lálẹ́ òun bẹ̀rẹ̀. ṣe lágbára tó ṣe fẹ́ sínú àwọn ọdún tẹ̀lé báyìí. ọlọ́wà ní àwọn ọmọ mi kó tó ń tẹ̀lé òun ti mọ̀ pé lọ́sẹ̀ ṣùgbọ́n wọn lágbára kọ́ ọ̀sẹ̀ inú wọn ti kẹ́ni inú wọn bàjẹ́ wọ́n ti pé àwọn ti fòfò lórí ìgbà tí àwọn ò yẹ. jàmbá òun ni tó máa wà ó tẹ̀lé ìrọ̀lẹ́ àlẹ́ yìí.